أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته <coughs> أنت بفهم الله وبعلانه a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nábi náà tàwọn ará rí ràtàwọn sọ̀hábà rẹ̀ àmìtẹ́lọ́wọ́ bá kó sànú àwa náà tọ́lọ́wọ́n òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà náà yíwa kò láyé tálùkì àmà eléyìí ni hutuba kìíní nínú oṣù safar oṣù kejì islam fourteen forty four lẹ́yìn jíra náà muhammad sallallahu alayhi wa sallam àkọlé hutuba náà ni al-iman huwa al-makhraj min hadhihi al-fitan iman tó lágbára iman yakin huwa al-makhraj òun náà ni àbúyọ àbí ọ̀nà àbáyọ kóńbi gbogbo àwọn fìtínà tí ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé yìí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àmbẹ̀ mọ́ta fún ní mọ́ni tó yẹ kúrò dájúdájú gbogbo tí ń jẹ́ ọpẹ́tọ̀ lọ́wọ́ bá ní à ń ṣe pọ́fẹ́ lọ́wọ́ bá ń tọrọ ìrànlọ́wọ́ ọlọ́wọ́ bá ń tọrọ àfọ́nìtìdọ́ ọlọ́wọ́ bá asẹ́rẹ́pẹ̀lẹ̀ àtọ́dọ̀ ọlọ́wọ́ bá asádì ọlọ́wọ́ bá kó ń bi àwọn ròyìnròyìn aburú ọkàn wa àtàwọn ṣẹ́wọ́ wa tí ọba mu bá fi mọ̀nà kò sẹ́ńtọ́ tó bá fi lẹ́nu ṣìnà kò sẹ́ńtọ́ tààrà ọlọ́wọ́ lẹ́yìn náà mo jẹ́rìí pé kò sẹ́ni dábàá tó sì fún òdodo àfọlọ́wọ́ ọba nìkan ṣoṣo kò sórogún fún un lẹ́yìn náà mo jẹ́rìí pé aṣíwájú wa nábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rú ọlọ́wọ́ ọba ní òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ní. ayiwal muslimun akpawa musulmi ittaqullah wàlùdámísù nùrọ̀ láì wàlùdáríkà iman òun náà ni pé ká máa fáyọ ọlọ́wọ́ ọba ká lè máa gbìyànjú láti wá ìmánì ká tún máa ní ìwà ṣe òun náà ni nurul iman ká ní ìmọ̀lẹ̀ nínú ìmánì wa alladhi yaj'alahu Allahu fi qalbi mu'min tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala fi sínú gbáyà inú ọkàn mùmìnì fayanzuru bin nurul ìmọ́lẹ̀ yẹn yóò fi wọlé ayé yẹn yóò máa rí ilé ayé yẹn fi pàápàá ilé ayé gbà ilé ayé ilé irọ́ ni yóò ra ẹgbẹ́ pé ilé ayé ilé irọ́ ni fẹ̀yẹ̀rẹ́ o ardalza ilẹ̀ nígbà nǹkan tí ó tó nǹkan jọ kún ọkà kó lé lágbẹ́ yẹn wọ̀lá bàkà aláwọ̀ wọ̀lá kọló ilé ayé òní máa lọ gbére yóò wá nú àwọn ọ̀jọ̀gbọ́n tí àfáwa imam zakariya àdáwà wí rahimahullah tó mú wá ní tíra rẹ̀ ríádù sọ̀lẹ̀hìn níbi mọ̀kọ́dìmọ̀ pé inna lillahi badan fútẹ́nà tẹ́lẹ̀kù dúníyà wàhápù fítẹ́nà nazaru fi a falama alimu annaha laysat li ayi watana jahaluha rujadan wa takhadhu salih amali fi a sufuna àwọn ẹrú ọlọ́ọ̀bà kan bẹ́ẹ̀ wọ́n nílẹ̀ akẹ́tù jiná àwọn ẹ̀rọ ọlọ́ba inna lillahi ìbádàn fútẹ̀nà wọn ní làákà ti jìnnà tẹ́lẹ̀kù dúnni tẹ́lẹ̀kù dúnni àwọn káàbù fìtẹ̀nà wọ́n kọ́lé ayé sílẹ̀ wọn gbélé ayé lé rọ́ọ̀dì wọ́n bẹ̀rù fìtínà ayé wọn ọba wọn tún kú fìtínà ayé نظروا فيها فلما علموا أنها ليست لأي وطن وصل يا أي وجه وانقلت هو وجه وانقلت كيف يكتب ما لقريني jahaluha lójútẹ́nu wọ́tàkàrọ̀ sọ́ọ̀lẹ̀ àmàlì fi àsùnkùnà wọ́n á ní odò láyé odo yorùbá odò yìí jẹ́ fẹ̀jú bí eléwé já lọ ọdẹ jìnsù tí ẹjẹ bẹ́lù lọ fọ́tàkàrọ̀ sọ́ọ̀lẹ̀ àmàlì fi àsùnkùnà wọ́n á ní káàdì kọjá lórí ayé wọ́n á wá ọkọ̀ omi omi gbogbo omi ayọ̀ ọlọ́run jáwa náà gbọ́dọ̀ tètè fàyọ̀ lo fa àwọn ma lu gbogbo agbára wa fayi ara ọ̀ ma na ti ọ̀rọ̀ ọlọ́run ọba gbogbo jáde fíìmà àtàkàlọ́ àgbára àfẹ́rà wọlá tẹ́ńtánà sí bákàmínà dúníyà wàhásìn kama àhásánà lọ́wọ́ ẹlẹ́yìí wọlá tẹ́bùkì fọ́sádà fẹ́lẹ́ àrùn inna allah ard ان الله لا يحب المفسدين واني ọba بالا à ń tẹ̀lé وان وابتغي فيما أتاك الله دار الآخرة هو تلعن فوا وفي والي قياما إما تلعن فوا وفي تجد فوتي وفي جانو الجنة agbára tọ́lọ̀ fún wa bẹ́ẹ̀ ní ikú tọ́lọ̀ fún gbogbo aláṣẹ tọ́lọ̀ fún wa gbogbo tó wọ́n dájú bí máa dára lọ́wọ́ dára àṣírà wọn ò fẹ́ lòdù ayé yẹn tẹ̀ àwọn wà nù ọkọ̀ wọ́lá tẹ́ǹsán náà sì gbẹ́kẹ̀ mi náà dúnìyà wọ́n ò sọ pé àwọn oníjà yé ọwọ́ tó bá rí nínú ojú odò ayé wọ́n mú sínú ọkọ̀ ojú omi wọ́n jẹ́ àmọ́ ọ̀bẹ lu ayé àwọn náà ń jẹ ayé yẹn wọ́lá tẹ́ǹsán náà sì gbẹ́kẹ̀ mi náà dúnìyà ọlọ́run yẹn mọ́gbàgbé ìpèsè ńlá yẹ é نور الإيمان وأن إيمان تنجو توحيد الربوبية توحيد الأسماء والصفات توحيد الألوهية ومولاء وأن تتعطي عقيدة سليمة أدعي ويرى أن الدوام والخلود الموجود هذا الوجود أدعى الوجود لا وما عداه بلاء منقطع gbogbo bí eba ti báyìí gbogbo nǹkan máa ń tẹ̀lé ayé ìgbàlá tí ò tó nǹkan wọn á bẹ̀rù nǹkan méjì ọlọ́ọ̀bá mi lọ ọlọ́ọ̀bá já wà nú àwọn tó mọ̀ bẹ̀ wọ́yá la yẹ́rìkà ilà fi dára àkùnà ojú kòkòrò wọn bóun ní àìsù àwọn ti gánà àjẹnà kódà kẹlẹ bóun làwọn ti àjẹnà bóun ní ipò àwọn ti ga ní àjẹnà irú ẹ̀ lọ́sẹ̀ sẹ́nà bíi sẹ́yìn أول دوت شلال صلى الله عليه وسلم شلقي من رضي بالله ربا وبإسلام دينا محمد نبيا ورسولا دخل الجنة wọ́n àdébí sọ pé mẹ́nu rọ́bí abiláì rọ́bẹ̀ lọ́pọ̀ ọlọ́run ọba mi náà ni ọba tí máa jọ́sì fún òun náà ni ọba mi tọ́ta mi òun ló ń ní mí òun ní tọ́jú mi wọ́n bí ìsìlámì dínà kò sẹ̀sì mí nìkan ní sí kò bá wọn burú bọ́lé káàkiri kò bá wọn pọ̀pọ̀ kò bá wọn pẹ̀gẹ̀dẹ̀ kò bá wọn máa so nǹkan máa lé ọlọ́run nìkan ìsìlámù nìkan náà ní ṣe òbí muhammad rasulẹ̀ nàdá yìí lọ́gbà pàdé ìsìlámù lòṣìṣẹ́ tọ́lọ̀ ọ̀rán kò tẹ̀lé bí dáa á sún nàbí yẹn ní tẹ̀lé tó lónìí wọn rán àbí dákàlù jẹ́nà ó ti wà jẹ́nà سيدنا أبو سعيد الخدري يا رسول الله علي أنا بقى من ضمن رجلي ملاك بقولوا يقولوا أنا مش وارد فيه àtàbí wa ni a ah, ní wọ́n fún ẹ̀wọ́ ọkùrọ̀ níbi tí wọ́n bẹ tó tún dájú bá ń lọ omi tún bẹ tó tún yá ìdí bá ń lọ tó yẹ pé darajatun fil janna mi yẹ ta daraja ààrẹ daraja fil janna tó ga tó náà janna àádọ́ Allahul mujahideen ọlọ́run pèsè fáwọn tí wọ́n ń ṣe wàhálà fẹ́sì ọlọ́run já wà wọ́n máa bẹ́yìn náà daraja sẹ́yìn kí máa bẹ́yìn náà sàmáyé wọ́n àrùn nítorí wọn dáwọ́jà kàtìkàtì ọjà àbí tó láàrin sọ́mà sílẹ̀ ọgọ́rùn náà lọ́wọ́ wá fífà àwọn ẹni rẹ̀ àwọn mujahidun ọlọ́mọdé kàwá fún wọn lọ́wọ́ mo yà mẹ́rin islam orílẹ̀-èdè wa lónìí jihadi wà wájú wa jihadi wo ni jihadi kára islam lọ́wọ́ jihadi ká ṣe wàhálà fún islam òbí ázìmọ̀ àṣà irin ruhiyya يسمد المؤمن امام جميع الفتن والمصاعب قالوا عنيا في افس وعلى فس yóò ma gbogbo tí wọ́n ṣẹlẹ̀ wọ́yẹ̀ ń sọ̀rọ̀ olùwàwọ̀ ala àdá ọlọ́run dẹ̀ gbé borí àwọn ọ̀tá ọlọ́mọta gbé borí àwọn ọ̀tá wa mo yà bí ní islam ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká islam lọ́wọ́ ẹ jẹ́ ká islam lọ́wọ́ káma ẹ gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ tó dàbí àgbẹ̀ wọ́n ń dẹ́wọ̀n àwò àdáwọ̀ kọ́ ni àbí àkọ́ni àdánwò látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní fa amali insanu idha mabtalahu rabbuhu fa akramahu wa na'ama fa yaqulu rabbi akraman wa amma idha mabtalahu fa qadara alayhi rizqa fa yaqulu rabbi ahana fọwọ́ bá dẹ́ wò tọ́lọ́ bá fún ẹni azìkí mọ́rùn kó bọ́yá wọ̀lọ́ máa ara o mọ̀tá ìtẹ̀lẹ́ ò ní ọlọ́run tẹ̀sẹ̀ ò ní ọlọ́mọdé àfẹ́lẹ̀ ọlọ́ba tó bá yẹ dẹ́ tó bá ní kó lè tẹ̀lé ọlọ́bí ẹ̀fọn mọ́rùn kó bọ́yá kí ni أبروني قلوني ولا لا تسبوه شر لكم بل هو خير لكم إلا رب أبو نجفه والله يريد نجفه قلوه مساء السوري آيات الشام سنك وكاوة نعم الإسلام قالوا إيمان تيكرو تبعني نعم عليك على البنية كان إيمان تيكرو يرفع به الصابرين بها إلى أعلى درجاته ọlọ́wọ́ fi gbé àwọn sọ̀rọ̀bìnrin níbi tó ga jù nínú àwọn ibi tó ga jù nínú àlùyọ́mọ̀ wọn wọ́n sáájú lọ́pẹ́ṣù adáàfin na'im mukim ọlọ́wọ́ fi gbé àwọn tó bá ti wàhálà tó bẹ́ẹ̀ lórí wàhálà wọn kó lé lórí ọlọ́wọ́ ti káyé wọn ga kára subhanahu wa ta'ala ya ayu allazina amanu isbiru wa sabiru wa rabitu wa taqullaha la'allakum tuflihun ya ayu allazina amanu isbiru asbiru ẹ má kájú fẹ́ sùúrù fẹ́ pé àwọn ọmọdé àtẹ́jọ́ ní ìwé láàrin bẹ̀ áà tẹ́sùrù tẹ́sùrù wẹ̀ ló gbà ó rí ayọ̀ ayẹ́ta kíyàmà wọ́n sọ ábírù ẹ̀ máa fúra yín sùúrù wọ̀rọ̀ bí tó ẹ̀dìrà ìmúlọ́kà ẹ̀ máa fèsì kélékélé wọ́tọ̀kùnláhà ẹgbẹ́ ọlọ́bàlà alákọ́m tó filẹ̀ hàn kẹlẹ̀bà jẹ́ tí ó jèrè ayẹ́ta kíyàmà ọlọ́jà wà náà tó jèrè ayẹ́ta kíyàmà ayọ́ al-mustami'un al-kiram اعلموا أنه ليس alìbtìlá dalilu sọ́kàtìlá alìlàb tọ́wọ́ bá jẹ́ máa wò pẹ̀lú nǹkan kan mẹ́rin bóyá nǹkan yẹn gbé aláwọ̀bìnrin jù wà rárá o bẹ́ẹ̀ yọ máa jẹ́ lè tẹ̀sùwéyẹ tí ó nufus ọlọ́wọ́ bá fẹ́ fọ kàwámánì wọ́tọ̀wọ́ fírẹ̀ sí hatin àti gégé ọlọ́run bá fọ́ lálàáfíà tó péye ni ẹ̀kúrú sallallahu alaihi wa sallam òṣìṣẹ́ ọlọ́run tó bá yẹ gbé inna ashadun nas bala al-anbiya أودل ما موت ما مدوت ما فون ولا نبي ثم الصالحون لينا وين ثم الأمثلة فالأمثلة لينا وثم جبع ثم جبع يبتلي رجل رجل على حسب ديني اللهم دمك القبلو بيمن يبالي توني بيس اتفاي توني فإن كان في دي صلابة زيد في البيع فقد تقول لي تبالي بيا زيلاني يعني. بيني يعني. دولو شخصو imam ibn Majah ló gbadi siwa lo fi sọ fún wa lọ́kọ̀ọ́ pé am asibtum an tadkhulul janna walamma ya'tikum mathalu alladhina khalu min qablikum مسستهم بأساء والضراء وزلزلوا حتى يقول رسول والذين آمنوا معه amanu ma الله nasrullah ألا أبو إن نصر الله قريب ẹ̀rọ kẹ́kẹ́ wà jẹ́nà báwọn ní ara ọ̀ jẹ́nà òyìnbó báwọn ẹ̀rọ gbogbo ipò yọ̀ọ̀kà gánà jẹ́nà báwọn ní ara ọ̀ njaabi àwọn ẹni síwájú jaabi kàn wọ́n yọ̀ọ̀kà yìí náà wọ̀láyì àti ẹ̀tọ́ bẹ́ẹ̀ ntọ́ka wọn yẹn àtó bẹ́ẹ̀ kọ́lọ̀ ọba mọ́tàn àbórí náà o díẹ̀ díẹ̀ díẹ̀ ti ń kàwá náà làwọn kọ́lọ́kọ́ ń bọ́ wùn yìí kọ́lọ̀ fún ọ̀dà ويا ايها المتضعفين والذين يا ايها الذين يعذبون بدون الحق اصبروا ان الله مع الصابرين يا سب سوره اي مسلمين يا جماعه بن يجو دغ بي يا جماعه بن يجو يا جماعه سوالا الدين ولو بني يا ايها الذين امنوا ان تنصروا الله ينصركم ويثبت اقدامكم تبات تلو با لو نو بكني ودا بمتاي كوكو كما باينكا أولاك وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين يرد الأولاد أولاك وأخرى أتواعد بات الأداوة وأخرى أتن تحبونها تنفسي نصر من الله أنا سأدد الله بلوصة نزوين وفتح قريب لينا إثنى تيوب جنائب مدوين وبشر المؤمنين ọlọ́ni ẹ fún àwọn mòmìnì ròdò mọ́tà jẹ́ káwọn náà mòmìnì lọ́ba mo yá mi lu Islam ẹjẹ́ agbìyànjú ká máa ṣe ronú fẹ́sìn ká máa ṣe wàhálà fẹ́sìn pẹ̀lú òkú ọlọ́ọba subhanahu wa ta'ala àwọn nínú àwọn tí wọ́n gbádùn ayé tí wọ́n gbádùn alkiyama insha Allah subhanahu wa ta'ala ọlọ́ọba subhanahu wa ta'ala mọ́tà síbẹ̀ fún àgbáyé mùsùlùmí ètò ẹgbẹ́ ọlọ́run ní kí wàhálà ṣẹlẹ̀ sí níbi àwọn olùtẹ́wà àbí látẹ́wà àbí àgbòtẹ́wà اتقوا الله واهتموا بأمر إخوانكم مسلمين وشارككم في الهمم ẹgbẹ́ àti pé ẹgbẹ́ pààrọ̀ ọlọ́run bá àwọn ọmọ ẹ̀yà tó wà lọ́wọ́ ẹmọ rántí wọn ní gbogbo ògbà bó lọ́rọ̀ ti là wọ́n àwọn tó wà nù wàhálà bọ́lọ̀ ti là wọ́n fún bí wàhálà ká máa ronú eléyìí náà ní bí mẹ́rin kí ẹ ní ìfẹ́ ọmọ ayé ẹ̀kúnra rẹ̀ òṣìṣẹ́ ọlọ́run pé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ẹnì kan nù yóò lè jẹ́ tó ní mẹ́ni tó yẹ kóró àti tó bá nífẹ̀ẹ́ tó máa yá rẹ̀ tó ní gbóngbàgbọ́ àwọn anúlé wa à ń sùn kára sí àwọn àyà wa tó yóò máa rọ̀ gbẹ́gbẹ́ جاهدوا في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يا ما تبينجو كناو برغا تناو فما رفع جاكي جو أنا ربنا داتي إلينا لا فران ولا بلا ترك يا مع النبي محمد صلى الله عليه وسلم يرعمهم من في الأرض يرعمكم من في السماء ما ما أبي يعلى ربا لسيوا يرعمهم من في الأرض أنا وتوالوا إليه يرحمكم من في السماء رضوا عن سماء سلوينا ولو أبا مساء سانوا ولو أبا أدي إمام ابن أبي, أبي, أبي يالا لبا دي سوا ويا من الإسلام أدوان كوكاوا إجا أبين يقول الشيخ فتي أيها المسلمون اعلموا أن المخرج من هذه الفتن هو التقوى القلوب والإيمان والتوبة nínú àbáyọ náà ni pé kọ́ńkálùkù wá ti kí ìmáàni wá tó yẹ kóró yìí kátó a máa túbá ká máa túbá torí ẹ̀dọ̀ pé ìdí ẹ̀ṣẹ̀ wa náà ni mọ̀tẹ́wọ́bọ̀ ìlọ́lá olóyìn náà ni a sì láàánú ọlọ́ọ̀bá ọlọ́run sáà ti ń fọ ẹgbẹ́ wọn máa kálọ̀ láwọn yóò àzíbá hom wọ́n á ń tafíhìm wọ́n máa kálọ̀ láwọn àzíbá hom wọ́n mú yẹ sẹ́fìrọ́ọ̀n ọlọ́run ni wọ́n ní fi àjẹwà ní wọ́n bá ń tẹ̀lé bá ń tọrọ àforíjì ẹ̀jẹ̀ máa tọrọ pọ̀lọpọ̀ àforíjì أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون الله جعل مكتوبة ولبا إليني دي أنه خطباتهم